أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفسر خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kún ọba nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ́pàbà rẹ̀ à ń tẹ́lọ́run ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọdúnká sànúwà láyàtà ìsìlámà àkírawa káàbọ̀ sórí ètò àgbóyé islam èyí tí ètò rẹ̀ lọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní ọjọ́ láàdì ọjọ́ sunday láàrin aago mẹ́fà àti aago mẹ́fà àbọ̀ nírọ̀lẹ́ ọlọ́run bí sàkálẹ̀ ti fún ọlọ́ọ̀bà gbogbo àwọn tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala لا سلك عزك سمرابا ولا قرآن الكريم ولا لا إله إلا الله قال بعد ذلك إن الله وتعين شيء لا لنفك الماله استوى ستة قدرة عبد اليقين وفاني فايف تعود النار أقلت وأنا سنيا قمني قبل بخطاب الإسلامية بنك واشي واني جائز بنك أقلنا ما زاروا مارو 69821 ọlọ́ọ̀fọ́ alẹ́sàn rẹ̀ bóyá mi ní islam bá ti mẹ́ta parí àwọn níparí ọdún 1441 lẹ́yìn ìgbà náà Muhammad sallam náà ni pé bí oníṣòwò kọ̀ọ̀kan bá ti parí ọdún tí máa sì ṣírò àwọn ìṣòro rẹ̀ àwọn owó rẹ̀ fún ìjírè ní àbọ̀ òun ṣọ́ọ̀tì ní ọlọ́mọdé ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ náà ni mùsùlùmí kọ̀ọ̀kan láti máa ṣe ìṣòro ìgbésí ayé rẹ̀ yorùbá sọ̀rọ̀ tí wọ́n bá ṣubú àwọ̀ wájú gbàràgà bá ṣubú àwọ̀ ìwò àmọ́ islam ní à mùsùlùmí yóò wọ wájú àtẹ̀yìn yóò wẹ̀yìn wò kó wo àwọn àṣìṣe òṣè wọ́n bá àṣìṣe náà nípa wájú òfin bóun jẹ́ kàn síwájú yóò máa rántí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam tí sọ fún wa pé كن في الدنيا كأنك الضريب أو عابر السبيل أما ولاي إلا بياديجي بين كلمة خلاله كما نتكي كن في الدنيا كأنك الضريب أو عابر السبيل أما ولاي بين كلمة يدو أبين كلمة خلاله عبد الله بن عمر رضي الله عنه الله عنهما قال في إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء أنت لا تبدو علي مارسك اليوم بو بس يعني يقولوا ينامي الكمر يوتو وإذا أصبحت فلا بلاي ما يتكبى اليوم بلاي وأن يخذ من حياتك لموتك àtìkò lo àtẹ̀mí rẹ̀ tó ń lò yẹn ló dáadáa tó dé torí tó máa bá lẹ́yìn ikú ìtòkìlẹ̀ ayé rẹ̀ tẹ̀yìn mardik gbogbo àlàáfíà rẹ̀ káàrẹ̀ tó dé olùmọ̀fà rẹ̀ tìbọ̀ kan wa ó bí wa gbogbo àlàáfíà rẹ̀ min sí hàtìkì mi sọ̀rọ̀ àríkàlẹ̀ sí kòlìkì ìlú àsìkò láàyè yìí àsìkò mi láàyè bí wọ́n láàrín ọmọ ìyá mi lè fi àṣọ kan bẹ̀rẹ̀ kò ní sáyè má pé ìwọ́n tó bá lo àsìkò rẹ̀ dáadáa ó máa tọrọ wákàtí kékeré tó lo fifty years tó lo sixty years tó lo seventy years ó máa tọrọ wákàtí kékeré يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله من يفعل ذلك فأولئك هم الخاسرون يقولوا ما يكلي àbáwọn dúkìá ayé àwọn ọmọ ayé ní kó dínàdì lọ́wọ́ nípa ìrántí ọ̀nà ọba ọmọ yẹn alùbárik àti bá ti bẹ́ẹ̀ fàọlá ìka ọmọlọ kọfẹrún wọn làwọn tó kù fún yáyé tí wọn wá ọmọlá kù fún láyà tó kẹyà mọ. ó di yé wa wọ́n á ń fi omi mara zakanaa kùn mọ́lọ́wọ́ ní ẹ̀tì máa kùsì tá a ná fún yín ẹ̀tì máa ná tá a fún yín tá a kùsì fún yín ẹ̀tì máa ná tá a kùsì fún yín. ọ̀pọ̀ kọ́ márùn fún wòlì kan ara was very very important àsìkárí yẹn ó wà ní kọlọ̀n kùn ìfẹ́ mi ò lásìkò àmọ́ àti olówó ni àtìkálíkà ni àtọmọdé ni àtàgbàlagbà ni gbogbo ara ní sinmi four hours kí ni kò ní kí ni kan lọ ìpínlẹ̀ mi ò lásìkò ló bá àgbẹ̀kọ̀ àwọn ẹ̀kọ́ wà lẹ́wọ̀n ọ̀nà kọ́nùkọ́nù ó lásìkò ó lásìkò fún òsùn wọn lẹ̀ láti fún ọwọ́lé padà ó lọ́mọ́sì fún wa bẹ́ẹ̀ lọ́ọ̀bà wọ́n fi wá lásìkò yìí wá lò dáadáa kan bá jìkan lọ́la níbi ní sàlọ́lá àlọ́sọ̀rọ̀ ní ìmọ̀táàní gbogbo sí ìmọ̀ kàfírùn mi nàn náà àwọn ìjọra ńlá méjì kan bẹ ọ̀pọ̀lọpọ̀ mi ènìyàn sí ònà ọ̀pọ̀lọpọ̀ mi ènìyàn wọ́n rà láàrin kíkún máa jìkan lórí lọ́la ìsàlámà lórí lọ́la asíhà lórí lọ́la láti fún wa yìí greenland ọlọ́mọ fàárẹ̀ sí ọ̀kan wa wọ́n fàárẹ̀ àtàkùkù kẹ́ǹsì قال له واسكو بلالا قديني أبدو كمي يقول لهم ينسي الله سيدنا وكر صديق رضي الله عنه سيدنا مواسباني قوا رحمه الله هنا وكر صديق في خطبة كتبها قمي أيينيا أنت تبودون وتروحون لما بعي إلى السبعي أي بقول أجل مسمى أي بقول يسكن لا إله إلا الله ó ní ìwọ̀n bá bẹ́ẹ̀ ló mà níjọ́ kan lè oṣù ilẹ̀ nínú bàbá yín níjọ́ kan lè ọ̀mà lè ní ṣùgbọ́n yín ọmọ rẹ̀ sì ẹ̀ ìyá ìlúwa ọlọ́run wa ń fi sílẹ̀ sọ́kùn ìṣẹ̀lẹ̀ pé ó ẹ wá lọ àsìkò yín dáadáa o ẹ lọ àsìkò yín dáadáa àlà ìyá ìlúwa nígbà tí dé ọwọ́ ní káì nípa ẹ̀ tí ẹ lè rí ìlú fa kẹ́ nǹkan jẹ́ kẹ́ ìlú dáadáa àlà ìyá ولا في قال يريدوا حكاية دلون كون يكارين غدا موبا عمد تانوا جالا واسكوا تانا لوبا لا إله إلا الله إليه نوم لكي أروس ابن عبد الله وما عباس رضي الله عنهما من بعد إن تبقلوا أو كلا لا حول ولا قوة إلا بالله عبد الله بن عباس رضي الله عنهما قل لا حول لنا على طاعة الله alágbára àti jáde pé àwọn ẹgbẹ́ ti náà bá ọlọ́run kú sí ìkárí òun wọ́n kú wọ́tẹ́ náà ẹgbẹ́ máa sí à ààrẹ lágbára ti ká àṣẹ náà bá ọlọ́run yóò fà níwájú òní ká máa sẹ́wọ̀n ilẹ̀ àdìlẹ̀ olóògùn ọlọ́ba náà ọlọ́run wa ń kìlọ̀ fún wa wọ́n láti kúnnú kọ́lẹ̀ nínú nasùlọ́ àpá ń sáwọn àǹfààní wọ́n láì ká ọmọ ìfà fi kọ́ òní ọlọ́wà ní fún gbogbo ara wọn ọmọ gbogbo wọn ń lórí ayé ọmọ gbogbo ayé láìláì ẹjọ́ bìjẹ́ mínísítì àwọn yẹ pírẹsidẹ́ntì àwọn yẹ gọ́ọ̀nà tí wọ́n lò lókúlò ọ̀rọ̀ tó ti kan láìláì lókun mẹ́tìkọ́bìtà òfin lọ́kàn ni wọ́n kú ní mínísítì kíkà sí àwọn pàdínlẹ̀ tí bọ́wá fọ́lé kíkà àdísí kíkà lọ́rẹ́ntì lé wọ́n máa yọ lẹ́nu gbaya bẹ́ẹ̀ ni ẹni tó wáyé ayé tí ó bá kùtù pálí kìyàmà ẹni wáyé ayé tí ó bá kùtù pálí kìyàmà ẹ̀sùn fẹ́ kí kìí bó láti kùtù pálí kìyàmà yìí ọlọ́run bá sànù wà púpọ̀ ọlọ́run sànù wà púpọ̀ ọlọ́run àdúgbò rẹ̀ o ó fi dáhùn fún wa ó fi wá ní àǹsẹ̀ ọ̀nà tí àlùkámọ̀ fi yẹ wá tí ó bá ìdákàá ìsìpọ̀ tó bá ní ayé lọ́jà ọ̀run nílé ẹwà nájà ni ọlọ́dí akóró ìkòjúlé bọ́kẹ́júmọ́ lọ fúgà tẹ́ẹ̀kì tó jí ń kówó tó bá rẹ̀ jáde yóò rẹ̀ jáde tó bá rí ẹlẹ́yàwó yóò rẹ̀ yàwó tó bá rẹ̀ yàwó àgbègbè yóò gbogbo nílà owó níta nìna nígbà tí tó wá fẹ́ lé ayé tùbá sí náà ọba káàdì àsìkò tí àjẹmọ̀ bá dé onígbàgbà onígbòrò nínú sàárè o àbúrò náà ti parí nìyẹn o ẹjọ́ á plan fún ojú tí ń bọ̀ wá káàrò ní ọdún yìí ọdún yìí bóò ni ọlọ́wọ́ bá sùpàrún tààlà títí sàánù wa àwọn ẹ̀ṣẹ̀ wa tọ́lọ̀ fún jù wa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí a ṣe tí ti bá wọlé lẹ́yìn náà káwá plan fún ọ̀la mùsùlùmí náà plan yóò wà yìí yóò fi àwọn iwájú ọlọ́run bá ń búra fún wa ni wọ́n kálá wọ́n kọ́mà ọlọ́run mo búra pẹ̀lú òṣùpá wọ́lẹ́ ilé ìzà adbar mo búra pẹ̀lú òru nígbà pẹ̀yìndà wọ́n sọ́kọ̀hì ìzà asfar mo búra pẹ̀lú àárọ̀ nígbà tó kọ́ mẹ́lẹ̀dẹ́ ìnáhà làẹ́dẹ̀ kọ́mà àwọn àbúrò ayé ó tó nìkan láà níyànjú búra محمد صلى الله عليه وسلم من حديث ما وافد عائشه رضي الله عنها قال قالي بانه مقتدي من محمد ثم اهل السنه والجماعه فاقول الدنيا دار من لا دار لا ومال من لا مال لا ولا يجمع من لا عقل لا ilé ayé ilé ilé mani dúkìá ní tí òní dúkìá ní ẹni tí ìdílé aká ilé ayé mọ̀ sí wàhálà onírà ìsinú ọba onírà ìsinú ọba ó di yé wa a rí pé à ń lo àwọn àsìkò wa dáadáa lálébà wa ń nú àwọn tí wọ́n gúnlẹ̀ sí bùkí ayọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n sì láì fún wa pé kárí pé àwọn àsìkò wa yìí dáadáa wọ́n bá wa ń nú àwọn tí wọ́n kù fún dọ́là وعن فكر ما رزقناكم أما لم كافر الاثنين قبل أن يأتي عادكم الموت وعجب عليهم أيوه. فيقول ربي إذن قلوبا لولا أخرتني إلى عدل قريب خلص في وقت خسرتي وخسرتكم كانت متخصصي كان أوع يا عبد عبر كما في تسيب معكم من الصالحين في الجحر ما هو تنسي لي ولن يواكب الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون لون يلو انك لا ايتو لون fence up down lo rai ka kawka kama go to fence up down play kida ko maya min islam awdu ti kari ni yawo 1441 awol ko ina ama baba onno so kare wọ́n máa plan fún ọdún ti 1442 ní ìlànfààní yíyíra ìgbà àtọwà a máa kíra happy new year rárá ọ̀ mùsùlùmí kíra ní happy new year ọdún tó jí ní ọdún mùsùlùmí aidul fitr àti idul kabir idul kabir àti kabir ní ìsìn ọmọ ìgbàlẹ̀ sí fọlọ́ba àwọn àrípé àlẹ́ yìí àti ìṣirò ara wa tí ó mọ̀rọ̀ bọ̀nà khattab radiyallahu anhu wọ́n fi hasibu àǹfààní nkúlọ àǹtùkọ̀ àṣàbò ẹ̀sì síwára yín ẹ̀sì síwára yín ìgbéra yín sí èsì wọn sírò síwájú kó tó gbé sí èsì wọn sírò ẹ̀mí ètò ìbílẹ̀ ayé ìsìnwájú ọlọ́ọ̀bà ìsìnwájú ayé ìfura ní pé èèyàn ńlá ní àná àbákan sìdí ní àyìnlẹ̀ máa ta àrífọ́n àyìnlẹ̀ ta àrífọ́n àwọn tí a bàlá náà àwọn dà àwọn tó kọ́lé ńláńlá dáìsì ilé kọjá ọkọlù yìí wọ́kọlù wọ́n á yí pẹ̀lú àwọn àwá pẹ̀lú àwọn gẹ̀lẹ́lẹ́ ńlá tó pé ẹ máa wù ní ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ ní sàmúlé ìlàhẹ̀lọ́lá àwọn ọ̀dà lónìí wọ́n kò lè bá tí wọ́n ti síwájú ní ọ̀lẹ́ bá tí wọ́n ti síwájú wọ́n náà bá tí wọ́n ti síwájú adábí ní nígbà wọn fi kọjá mi sí ọmọ ẹgbẹ́ kó mẹ́ nípa ìmọ́lọ́n lọ́ka ìkírun lásìkò pẹ̀lú jẹ̀mọ́ àwọn ọkùnrin ìwọ obìnrin gbìyànjú àti màrún kí ọmọ kínú ilé ọkọ rẹ bó fi kó fún gbogbo láti màrún kí gbìyànjú àti màrún kí tí ó wà kù lọ́dọ̀lá ni ẹ́ ọ́ tí ó kù lọ́dọ̀lá kálùbà àbádá lọ́dọ̀lá قالوا ولن يواخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون قالوا لي فهم قالوا قدروا بمثلتك وكان وانيري كنت أتي أوروتا وكما فتي إتنور يسي قالوا سيني أتني بقلت بقى وفو قلوا ولو أن إذا متنا تركنا لكان موت راحة لكل حي ولكننا إذا متنا بعثنا نسأل عن كل شيء وقالنا يعني أقل من كل أقوى سنين ولكننا إذا متنا بعثنا عن كل شيء موجود ونسأل عن كل شيء وما بلا كل سباة كل سباة كل سباة كل سباة كل سباة كل سباة كل أي exam on أما أنسى إلى على الجيب جاي قل والله خبير بما تعملون ọlọ́run tó wà fún kálùkù ní ìròyìn láti lè jẹ́ ọlọ́run bá ẹ̀ jẹ́ àti dáadáa kálìbà jẹ́ aláàfọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ibi tí àánú ẹ̀kọ́ àánú ẹ̀kọ́ lórí bá kọ́kọ́ bí i pé ànẹ́bí sallallahu alaihi wa sallam ó ní àánú ọlọ́run lórí wa ó ju àánú ìyá lórí ọmọ rẹ̀ lọ àánú tìyá máa ní sí ọmọ rẹ̀ ìtú àánú ọlọ́run lórí wa ọlọ́run wọn sàlàyé fún wa pé wọ́pẹ́lì sí máa àtàkàlọ́ ọ̀dára àfẹ́rọ̀ ìwọ́mọ ènìyàn ìmọ̀sílọ̀ fún aláṣẹ fún ọ̀fún àsìkò tọ́lọ̀ fún owó tọ́lọ̀ fún ẹ agbára tọ́lọ̀ fẹ́ wọ bági sí ma àtàkà lọ́hù bẹ̀rẹ̀ àfẹ́ra ìlú láti máa wá lè tọ́hù láti máa wá sí ní náà bílẹ̀bọ̀ sí ní oko ọdún yẹn tìkẹ̀ ló bági sí ma àwọn nǹkan fún ẹ̀yí láti máa wá ìsinmi nílẹ̀ tọ́hù dára àfẹ́ra kawani wala tarci na su duk da duniya a duk da yau jayyar nuna halal jin to da kuwan to da sau to da su da wala tarci na duk da na duniya wa asin kama ahsan Allah alaik wa ma shidada shidada bolon ta shidada ti bolon ta lanu na lori lanu jin kuma su mai ke shidada ojú kàti fọ́ ìránú lókùnrin ká máa jẹ́ ìtura ojú kan ti kọ́ tàbí ológun àìgbé ojú àánú ti kọ́ ti kàló kúkà àwọn àwọn kankan kan ṣe dáadáa ojú kàní máa fọyọ̀ àkùtàánú annabi muhammad sallallahu alaihi wa sallam ó fi jẹ́ arrahimuna yarhamuhum arrahman yarhamuhum fi ardi yarhamuhum fi sama agbára mi lójú ọlọ́run ọba aláàánú máa sàánú àwọn náà ẹ sàánú àwọn tọ́lórí rẹ̀ ọlọ́run tó wà ní sàánú ọ̀sán náà ọlọ́run ọba à ń bẹ̀rẹ̀ bí ká sàánù kọ̀ọ̀kan wọn náà bá imam islam wọn wá sin máa fi dáadáa máa ahsanallahu ilayk wọn sì rà bọ̀ ọlá tó jí kan sọ́dọ̀ fún àmì ọkùn lè jẹ́ ọkùn lè jẹ́ o wọ́n sì nú àwọn tó máa ṣe àbúrò jáwọ́kùn mi zìnà sísè خذ ولا تبني فساد في الأرض رجع ما يوي ما ما يا وبيع ما نوى في إسلام ما في ولا لايكي ما كيو راس لاسكو ولا تبني فساد فإن الله لا يحب المفسدين ولا باكم مثل كان بوري لجي ìgbórí lẹ́jẹ́ kan ojú kí ẹ máa ti bọ́ lọ ìgbórí lẹ́jẹ́ kan ojú kí ẹ máa kú máa kí ń lọ tó bá kí ń borí lẹ́jẹ́ yìí ìbọn ilẹ̀ kan ojú kí ẹ̀hún fẹ́ àwọn òbí rẹ̀ lẹ̀ kí wọ́n tọ́jú wọn lọ tó bá kí àwọn òbí rẹ̀ ọmọ borí rẹ̀ jù ìbọn ilẹ̀ kan ojú kí ẹ̀hún wà lórí ilẹ̀ ayé kó mọ̀ fáwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó yanjú ẹ̀kọ́ ayé àti ẹ̀kọ́ kẹsì tó máa ń kó bóun fi lè bí ayé wọn lọ́nà halal kó kó sàárà àwọn ènìyàn kó kó ìjẹ́bọ́ kí wọ́n máa wà kó máa níṣẹ́ ọwọ́ wọn lẹ́yìn náà kó máa mọ̀ ń pa ولا تقضي فسادة في إن الله لا يحب المفسدين اللهم بقول لك أنهم على جاو اللهم أسلع له بلا جاو قيام الإسلام جاء الدين قال في الدياجو الدكاوي إن كم ورسوع هناني كم قالوا كبيرة جاءت واسكو واسكو واسكو واسكو هذا واي من الإسلام أسلعيك كبيرة عن سنساوات أخو سنساوات كريمي an awa láàárọ̀ an awa nírọ̀lẹ́ láti ma wá mọ̀ níta ẹ̀sì ọ̀rọ̀ alẹ́sìnmù lóòrò ìmàlìmálẹ̀ tó mú ẹkù lánà òkùnkùn ayé ilé ayé òkùnkùn ni kò wá sí tí ó mú ẹkù lánà òkùnkùn ayé kò ní malẹ̀ ṣe an awa láàárọ̀ bọ́sọ̀ tó mú ní dàgbà jù nígbà tí ó dàgbà láti má jẹun ó dàgbà jù láti má mumi ó dàgbà jù láti má súnmọ́ ìyàwó rẹ̀ ó dàgbà jù kó má súnmọ́ ìdákùnrin ó dàgbà jù láti má mọ̀ nípa ìsìlẹ̀ torí islam ọ̀gbọ̀n ẹ̀sìn ní àmà islam lórí ìmọ̀ni naa náà náà láàmà fi islam tí ó bá lápá ikọ̀ wọ́n tí ó sẹ̀sìn ní yóò sẹ̀sìn tí wọ́n ní ìmọ̀ ní ọgbọ́n ògbé agídí òsì wọn lọ́ọ̀bà ń bẹ̀ mara nípa tó kọ́ sínú hígbà fourteen fifty two báyìí ló ṣe bá wa láyà tí láì tọ́jú ọlọ́ọ̀bà fún àgbé àwọn tá à ń fi nígbà bọ̀wọ̀ ètò yìí àkárí tá à ń fi ràn lọ́wọ́ ṣé tí ìgbà máa lọ dédé ọlọ́ọ̀bà àkọ́nù máa wa ní àlàmà tó kọjá ìgbìmọ̀ kiri báńkì wa àkọ́nù ní ìmọ̀ ìmọ̀ kọ̀sáàbà ìsìlámíyà àkọ́nù máa wa zero márùn six nine eight two one ọlọ́wọ́ sọ̀rọ̀ ọmọ orúkà fún dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ سبحانك اللهم بيبدك نشهد ولا إله إلا أنت نفسك سنك نشهد إليك نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أولي بيري فيديو لكيران شخص صلاة ليكو روكا سليمان واني أغاف لكني إجاجو إمام في قنقل مكي هو أتي فوس بكا تقول لكي nígbà tí ó wá ń kí fúnra kà kó wá bẹ̀rẹ̀ sí ní kí ó gbé tí wọ́n fẹ́ pé fásitì ẹ̀ tán àwọn tó wà lẹ́yìn wá ṣe subhanallah nígbà tí wọ́n bẹ̀rẹ̀ fásitì àmì ìlú ìkéwù sí òkè ìbéèrè wọn bẹ̀ wá ní pé ẹ̀dàkùn sí lè ìdájọ́ ìdúgbò wọn lórí ìyẹn ṣé kọ̀bí ni àbíbàdí tó bá jẹ́ pé kọ̀bí àbíbàdí ni tó bá jẹ́ pé bàbí gbogbo èyí tó mú àgbáyá mi ní sálámà ìbéèrè àkọ́kọ́ ni. ọlọ́run bá bọ́ àṣà àbúrò alẹ́ sàn rí ìmáàmù tó ń tí madrid ìkọ́kà aláàkọ́ tó ti fáàtì àti sùúrù àtúnṣe tó wá lè fúrúkà aláàkejì tó wá dákẹ́ ìfọwọ́jì ló ṣe ìgbàgbé tó jẹ́jẹ́ tàbí tó ti gbà tó ti kan ẹgbẹ́ náà wá sí subhanallah àti ẹni tó jẹ́ ẹgbẹ́ ni ó jẹ́ sáàtì àlùbátayọ iyyaka na'budu wa iyyaka nasta'in wá sáà padà sí sọ́dọ̀ ìbẹ̀rẹ̀ sábà ó ń bẹ nípa sàbàdì ni ó lè rò kúnnù ọ̀rẹ́ dájú kò kí sí ìrìn yọ sí wa ó kùkùrú yẹn lọ́dọ́ ọmọ sí ọdún ìwọ̀n mọ̀ wá ọwọ́ ọ̀sà àti pàṣẹ à ilé ìkùsí nǹkan tí ó tà lọ́dún ìṣe bàdí ọdún ìyẹn sàn ni bàdí lè yẹn sàn ni tí ìyẹn bá ń kírun tí wọ́n ti ti àtàyè aláàkọ́ onídìí ti àtàyè aláàkejì mọ́ tí wọ́n ti àtàyè aláàkọ́ tí ọdún ìyẹn sàn wá ti àtàyè ó forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀mejì ó sì sàbílẹ̀ mẹ́rin ó wà sálámà nígbà àbí ni bá kí òun tán ti sálámà ó wà fún ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀mejì náà ni ó sì sàbílẹ̀ mẹ́rin ó wà sálámà ó sì àtàyàmà ó dìé wà wallahu ta'ala alam náà. ìbéèrè ẹlẹ́kìtì ni wípé ṣé ìdájọ́ agreement àtọwọ́ commission táwọn náà lọ gbọ́n pẹ̀lú àwọn tó máa fẹ́rẹ̀ǹtì yìí àwọn landlord àtàwọn bíi caretaker owó agreement tí a tó owó ẹni tó ti ṣe ẹ̀yìn ẹni tó kọ́ tó tí àdé owó yẹn kò sábúrú mẹ́ o commission tí wọ́n gbà báwọn ló báyàn wá lé àtàwọn ni wọ́n lọ ṣe effort láti wá caretaker rẹ̀ tó tenant yẹn kò sábúrú mẹ́ àwọn kọ́ lọ pé àtúnlẹ̀ tó kàn bẹ̀ pé àdá àgbẹ̀ lẹ́yìn ọba ṣe àmọ́ Allahu ta'ala àlọ́ ṣe sọ pé òun gbọ́ sí àwọn àfàmọ́ sọ wípé kí èèyàn máa gba owó tó bá ní interest nínú pé kò bá mu ìta wà nínú làlúrí ṣùgbọ́n láti fi jẹ́ bùkátà rẹ̀. ọlọ́run bá kú sàrò àkílọ́ ń tẹ̀lé làlúrí dọ̀rúrí ní èdè lárúbá nínú ìgbà ń tẹ̀lé làlúrí kò bí ẹni ti di kíláàsì tó di kíláàsì ìgbà tó lè fẹ̀mí ẹ̀ lọ. àmọ́ ní wọ́n gbàgbé nǹkan ẹ̀ ti kíláàsì pé di kíláàsì pé tó bá ṣe ó lè fẹ̀mí lọ àbúkù nǹkan lè yíwọ́ àti ẹ̀gbà owó ìrìbá àwọn dágbé kíláàsì àti pé káàyè tàbí kìíní ó lè sàbùkù fọmọ ènìyàn àbó lè gbẹ̀mí lọ àwọn ìlànà rẹ̀ àwọn èèyàn máa lọ pé kéèké kókò tó kéèyàn lè gbà àrùn àwọn ìfi káàdì sí kó gbà àrùn gbà tó dájú àwọn sàgbà mi sàlà abdullahi bin masoud rẹbi allah anhuma rẹbi allah anhu ní wọn láàyè nígbà tí àyà fún ọkà sọkàlẹ kí ti sàrà àwọn ọmọ rẹ máa gbà àrùn lọ́jà kawai ba na wuri fún náà fún islam ó ti yi wa wallahu ta'ala alam salamu alaikum wa alaikum salam da na kò ní kiri láti telegram ló ti fi ránṣẹ́ wọ́n ní orúkọ àwọn ismail abdulgani wọ́n ní àwọn kì í fún àṣepọ̀ ọdún ìbéèrè wọn ni wípé àwọn gba àwẹ̀ lọ́jọ́ monday tó jẹ́ ọjọ́ kẹta lẹ́yìn ọdún léyà pé àwọn wá rí pósìtì kan tí wọ́n pósìtì wípé ọjọ́ yìí akọ̀ fún mùsùlùmí láti gba àwẹ̀ wọ́n yẹ dákò kí ni àlàyé kí lórí àlámọ̀rí. alhamdulilayi ọlọ́wọ́ bá jù káàkiri ọkùnrin báyìí mistake ni àwẹ̀ tí àfa gbà ní ọjọ́ kẹtàlá oṣooṣù ìdíjà ilé ọdún léyà ọjọ́ mẹ́rin láti ṣe ọjọ́ ọdún ọjọ́ kẹwàá nù àwọn ọdún mẹ́tàlá ayámọ̀ ti ṣeréèk ọjọ́ 11 12 and 13 aṣọ́dún lójọ́ saturday friday ọdún ọdún ni saturday ọjọ́ ọdún ni sunday ọjọ́ ọdún ni monday ọjọ́ ọdún ni tí ìbá bá rẹ̀ ń gbẹ̀yìn ẹ̀sẹ̀lẹ̀ yẹn sẹ̀ nítorí bẹ́ẹ̀ pé abẹ́lẹ̀ ọba sùsánà wọ̀tí ara tó lọ gbà rẹ̀ lọ́jọ́ ọdún ni a gbọ́dọ̀ gbà rẹ̀ lọ́jọ́ ọdún ó dúyẹ yìí ó fara pé ìmáàmù wa abdulrahman ní àádọ́rùn ó ní wàlá ayẹ̀fọ́ alùsílẹ̀ ni لا يحل له أن يفعل فينا حتى يعلم حكم الله فيه منفرد منفرد منفرد منفرد منفرد ما عنده له جوده قاموا أيام التشريك يا ربي يا جودي جمجموني خذوا والله تعالى خذوا كل ما سوى ما gbọ́dọ̀ tọ́sí àwọn tó ní olùmọ̀ ìgbàwọ̀ rẹ̀ lọ náà lọ́jọ́ ìwé ogun látàrí dáadáa nígbà fún alówó alágbèéká lọ́pọ̀lọpọ̀ láti pọ̀lọpọ̀ ọdún láyé onílé ẹ̀ta àti ìjẹ́kùn múlá bẹ̀rẹ̀ sí mọ́lọ́gbà سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت ناس تكفر رسول اليك